السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته lẹ́yìn ìgbà tí a dúpẹ́ fún ọlọ́run tí a tọrọ ìkẹ́ àti ìgẹ́ rẹ̀ fún ànábìwa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam abẹ́ ọlọ́run ọba subhanahu wa ta'ala kí ó mọ́sá ìgbà ìjókòó yìí níjọsìn fún ẹnì kọ̀ọ̀kan wa nítẹ̀síwájú bí tí a bá tafsiru wa dé ibẹ̀ náà ni a ti máa bẹ̀rẹ̀ lẹ́ni suratu mulk gbàmí wa tún pè ní suratu tabarak sura yìí makiya ni maka ni ọlọ́run ọba subhanahu wa ta'ala ló ti sọ kalẹ̀ fún anabi sallallahu alayhi wa sallam bó tilẹ̀ jẹ́ wípé tá a bá ní maka tá a bá ní makiya ni sura kò jẹ́ dandan kó jẹ́ kí maka ló ti sọ kalẹ̀ kò jẹ́ dandan èyí tó lálàáfíà ni wípé gbogbo sura tó bá sọ kalẹ̀ níbikíbi sáájú kánàbí ò tó ṣe yíjira náà ń pè ní makiya gbogbo sóra tó bá sọ̀kalẹ̀ níbi kíbi lẹ́yìn gbàtánàbí ti ṣe ìjírá tán na ń pè ní madaniya torípa rí àwọn àyà tó sọ̀kalẹ̀ ní múná àpè ní sóratu múnàwíyà ṣùgbọ́n àpè ní sóratu madaniya nítorí lẹ́yìn gbàtánàbí ti lọ madina tó ṣe ìjírá ní sóra yẹn tó sọ̀kalẹ̀ èyí tí Islamic Studies máa kọ́ àwọn ọmọ ń skò wípé Meccan Surah are the chapters that was revealed to the Prophet sallallahu alaihi wasallam in Mecca orong ṣùgbọ́n yẹn ni wọ́n fẹ́ wò nínú ìdánwò tìjọba ìyẹn ni wọ́n fẹ́ kọ́kọ́ lẹ̀ nínú ìdánwò ṣùgbọ́n pẹ̀lú bí ma ṣe jẹ́ kó yé wa mẹ́yàn bá kọ́ wọn léyùn kọ́ sọ òdodo ti ma fún wọn kìí ṣe pé dandan ni kó jẹ́ pé mọ́kà ló ti sọ ó lè sọ kalẹ̀ ṣùgbọ́n kánàbí tó ṣe ìjírọ̀ ni yẹn náà ń pè wa ta'ala بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو, وهو العزيز الغفور الذي خلق سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر ينقلب إليك البصر خاسئا

تبارك الذي بيده الملك تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير تبارك ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga ó bẹ̀rẹ̀ súra yìí pẹ̀lú gbólóhùn tabarak bẹ́ẹ̀ náà ló tó fi bẹ̀rẹ̀ súra míì suratul الفرقان تبارك الذي نزل الفرقان على abdihi ليكون للعالمين nadhira ọ̀kan nìyẹn ìkejì ẹ̀ kò pé mẹ́ta pé kọ́lọ̀hún kó bẹ̀rẹ̀ àbúkú mẹ́ta náà pé kọ́lọ̀hún kó bẹ̀rẹ̀ odidi súra pẹ̀lú tàbárọ́kà ṣùgbọ́n àwọn súwárù kan bẹ tí kìí ṣe ọkà tí ìṣe méjì ìṣe mẹ́ta àti pẹ̀lú sẹ́bíhù lillahi ma fi samawa èyí ojú méjì lọ ojú mẹ́ta lọ abẹ́ẹ̀kọ́ ọjọ́ mélòó láwọn yẹn istifamu hamza látara àdílé alkùránì tó ń tèyàn máa jókòó ti ní gbogbo ìgbà bẹ́yàn bá ti ń kà kó tún máa ronú sáwọn ìjáàz tó ń bẹ nínú alkùránì olófijẹ́ wípé ìgbà tí ànábìfẹ́jọ́ ẹnìkọ̀ọ̀kan wá sun lọ́hun إن قومي اتخذوا هذا القرآن مهجورا إن قومي اتخذوا هذا القرآن مهجورا على الله أبا لا يا رب يرى الله أبا إن قومي أوي متورا بسوي اتخذوا هذا القرآن مهجورا wọ́n ti yan kùránì ọlọ́run fẹjọ́ wa anábì fẹjọ́ wa sùn ọlọ́run ọ̀nà wo lè yẹn lè fi yan kùránì lódì òun náà ni kéèyàn ó má kì má kéèyàn ó má kẹ́kọ̀ọ́ kùránì má kó ṣe pé kọ̀ wá sí ilé kéwú má àdánwò ni orí ibú ni ọlọ́run kó sọ wá ń bẹ̀ kò síbi táwọn èèyàn tí wọ́n ń kẹ́kọ̀ọ́ kùránì kò sí má ìnàkàwọ́mi dákàdọ̀ hádàlùkùrọ̀ áá namahajun kò bí láwọn èèyàn tí ń gbọ́ ìtumọ̀ al-Qur'an tafsirul Qur'an kìí ṣe inú Ramadan nìkan àṣìṣe nìyẹn ìdí nìyẹn tá a fi àwọn ọmọ ẹ̀yà kan lé ní táwọn sọ wípé bídà ó ní tafsir kò sí tó bí náà ni wípé àìfẹ̀lẹ̀ kébò sí tó bá yẹ pé lérò ni wípé téèyàn bá ní àdìsọ́kàn wípé a ò gbúdọ̀ tún ṣe tefsir àyàfínà Ramadan nìkan bídíà ní ìròrí yẹn bídíà ní àmọ́ tefsir kò sígbà tá a ṣe a lè ṣe ní Ramadan a lè ṣe ń gbà tí Ramadan a lè máa ṣe lọ́sẹ̀ẹ̀sẹ̀ a lè máa ṣe lójoojúmọ́ ní mọ́sálásí wa lásàtì lè rí wípé a jìnà sí Qur'an ẹlòmí ń bẹ kó tiẹ̀ máa gbọ́ báyìí gan lójúmọ́ kókó inú ìwé ìròyìn ọ̀jẹ́ كلام قديم لا يمن سمعه وتقاه يزداد حسنا تجملا وتقراه تزداد حسنا تجملا وتكراره يزداد حسنا تجملا وتكراره يزداد حسنا تجملا القرآن èyàn ma ń kà ní gbogbo ìgbà bó ṣe yẹ kó rí nìyẹn anábìlà pa alukùránì tí nítorí pé a kọ mọ́ kíkọ́ rẹ̀ kò jẹ́ nọmbà 1 lẹ́mí yàtọ̀ sí yẹn nígbàtà wá kọ táà ti mọ̀ ọ́ ka àyè tún wá kà á lẹ́yìn yẹn tá a bá tún wá kà á ìṣiṣẹ́ tọ ẹni tó ń bẹ nínú ẹ̀ lẹ́yìn ìṣiṣẹ́ tọ tó ń bẹ àwọn ìjáàz àwọn ẹwà àwọn mẹ́rin ìrí tó tayọ ọpọlọ ọmọnìyàn tó ń bẹ nínú ẹ̀ àyè farabalẹ̀ ká lè fa jáde nínú ẹ̀ ṣé n tá a bá ń ka gbogbo ìgbà láàmọ́ ráwọn asrar tó ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ láàmọ́ rí mú jáde ṣùgbọ́n táyé kà ẹlòmí ń bẹ náà àwọn tí wọ́n bá kà á kún gbogbo àtẹ bá rí ẹ límọ̀rí mọ́ sáà fúlápọ̀ ẹ̀ bọ́ rí pé ń wà five minutes máa bá yín bẹ́ẹ̀ tó bá ti jókòó dì ọ́ nígbà tó bá ẹ̀ ẹlòmíì ọ̀sẹ̀ kan kùránì kan ni ẹlòmíì jẹ́ ń bẹ tí ìbá ṣe pé yóò fẹ́ sọ̀rọ̀ láàrin ijọ́ mẹ́ta kùránì kan ni èyàn wá ń kà á bẹ̀ fódìdí ọdún kan ẹlòmíì sì ń bẹ ó wá yọ̀ lẹ́tẹ̀ yányán lóṣù kan oṣù kan kéèyàn ó kí alukùránì kan kì í ṣe pé lóde aládùá òkùnrin sọ fúnra ara rẹ̀ ó láti bá kọ́ra láti fátíà dé lẹ́ni iye tí mọ̀ kàlélẹ̀ o tó fi nǹkan dáa kó tó jáde lọ bí iṣẹ́ bọ́ọ̀bá sì rí kà láàárọ̀ láàzìmù ní kó tó sùn lálẹ́ mo gbọ́dọ̀ pé hezbo méjì àbí hezbo kẹ̀yì mo gbọ́dọ̀ rí pé mọ̀ kà lójoojúmọ́ tí ó fi wá jẹ́ pé lóṣooṣù ó kéré jù ó máa parí ojú Al-Kùránì èyí kereju meji losu méjì lóṣù lọ́sẹ̀ ó mẹ́rin nìyẹn ó ká fi kọ́ra ká fi mọ́ra in tí kùránì ń béèrè lọ́wọ́ wa nìyẹn ẹlòmí ń bẹ ọmọ ń bẹ ní yunifásitì alágbádá ń kọ́ àẹ̀tẹ́ ìbéèrè ọmọ yín ó ti wọ yóò àì kí ní ṣe àẹ̀mọ̀ <laughs> kò lè kí ló tó fẹ́ mọ̀ sí ju mẹ́sìn lọ <laughs> mẹ́sìn náà ní ṣe bó wà kùránì rẹ̀ kódà a lè ronú pé tọ́bátà parí mẹ́sìn

ó ní pé kárọ́mù obìnrin kó múra ẹ̀sìn gbogbo ìmúra ẹ̀sìn lẹ́rìí ẹwà ẹgbẹ́ nìkan afẹ́fẹ́ ẹ̀ sísá ẹ̀bọ́ọ̀dẹ̀ ní kùránì mo mọ kùránì ká sísá <laughs> kò mọ kùránì ká pẹ̀lú gbogbo eléyìí náà gbà ẹ̀ṣẹ̀ mọ̀ pé bọ́dì là lọ bá ti kúrò mbẹ̀ làbọ́sí làwọ̀ yunifásitì kìíní kankankan vat àdèmọ́ṣẹ́ dáwà dáwà wọlé sí <laughs> dáhà àwọn coordinator ọmọ kùránì ká kódà nínú àwọn àgbàlagbà bí pa gba ara náà fi lọ kọ́ kùránì àkọ́nù wọ́n sì máa kà àkọ́kọ́ gbogbo wa ẹgbẹ́ ti ń ta ìrèké kùránì ká gbogbo alukur'an kí a má lọ kó sínú àwọn tánàbí fi ọ̀rọ̀ wọn ẹjọ́ wọn sún ọlọ́run inna qawmi takhadhu hadha al-qur'ana mahjura inna qawmi takhadhu hadha al-qur'ana mahjura ká tó máa lọ síbi tafsir tó bá sì tó alkùrán ìwé tó tóbi ni ìwé tó ṣe wípé ó kún fọ́gbọ́n ó sì kún fún kásàlàyé ọ̀rọ̀ fún ni lọ́nà tí ó fi yéèyàn Lẹ́sàṣẹ̀yìn kọ́ títà àjà aláàrẹ̀ sílẹ̀ àwọn nítorí àsìkò nínú àwọn ọ̀nà tọ́lọ́wọ́n bá fi ń bá wa sọ̀rọ̀ nínú alukur'an ọ̀kan ni tọ̀ríkul amthal kọ́lọ́ ń máa pa ọ̀rọ̀ lówe fún wa kó sì máa fi tó jọra wọn kó fi wéra wọn kó bá lè yé wa ọlọ́wọ́n bá ń sọ láyé kanú alukur'an a sún sí fún wa ká bí èyí ń kíyèsí. Si bọ́lọ̀wọ̀n ọba ṣe ṣe alkùránì tó tayọ ọpọlọ tọ́mọnìyàn lè gbé kalẹ̀ fúnra ẹ̀ nínú àwọn ìjázùl kùránì àwọn ọ̀rọ̀ tí ó rí pé táyé òfin ní jáyé láàmọ́ ronú ẹ̀ láàsì mọ́ tún fa ìtumọ̀ ọ̀tún ọ̀tún yọ́ ń bẹ̀ wa ó wa ní kéèyàn wá ṣe lẹ́kṣọ̀ ó kéré jù wákàtí kan èyàn ò lè sọ́tán abẹ́kọ̀ odidi tíra mi ó lè tó ìdí méjì gbogbo ẹ̀ in ti ń sọ hukuku zaoji wa zaoja ẹ̀tọ́ ọkọ àti ìyàwó bó ṣe wá pọ̀ tóun fọ́nrán ọ̀rọ̀ kan péré lọ́lọ́run fi sọgbẹ̀ ọlọ́run ọba ní àwọn ìyàwó yìí tẹ́ yẹn húnnà wà á ń tó ń lè bá sùn làhún ó ti parí èmi ìtúnlẹ̀ ẹ̀ ní sá ukùn mú àrísọ̀ ńlá kún fàtó anẹ́ṣe wátàkùlọ́ha wà álámù annáwó mùlákúhù wà bá mọ́mìnì wà bá ṣẹ̀rẹ̀ mọ̀mìnì mọ̀mìnì ló parí ẹ̀ libas ọlọ́run fẹ́ jẹ́ ká mọ ọlọ́run wá pòwe èyí tọ́rọ ó fi pọ̀ lọ́rẹ́ rẹ gbogbo ibi tọ́pọlọ rẹ bá pé dé máa tú lọ́bẹ̀ àkọ́kọ́ nú ẹ ọlọ́wọ́ bá ní ọ̀nà libasó ńlá kún ọlọ́láwọn obìnrin tẹ́ rí yẹn aṣọ ni wọ́n jẹ́ fún yín wà á ń tọ́ libasó ńlá òun ẹ̀yin náà sì jẹ́ aṣọ fún wọn ó ti tó ń bẹ̀ ọlọ́run ọ̀sọ́jù yẹn lọ wá lọ jókòó lọ wo ipò aṣọ nínú ìgbésí ayé ọmọnìyàn tó bá ti lè máa fi wéhun ó fi lè gbọ́n tọ́lọ̀wọ́n bá ń sọ yé Qur'an nìyẹn ẹ jẹ́ ká wá lọ síbi aṣọ jẹ̀mọ́ aṣọ rẹ èyàn ò ní fẹ́ káṣọ èyàn ó dọ̀tí àbẹ́ẹ̀kọ́ èyàn ó fọ aṣọ èyàn in tó lè dọ̀tí aṣọ èyí ó gbé aṣọ sá fún lẹ́yìn ìgbà tó bá fọ̀ tán ó tún wá ní jẹ́ káṣọ rẹ̀ ó rìn ní gbèrègbè tó lè ṣe kíni tó lè dọ̀tí ẹ̀ èyàn fẹ́ sá aṣọ ẹ̀jọ̀ ṣé kí okùn ṣé ò lè stay subhanallah sókùn yìí ṣé lè stay ní aṣọ lẹ́ẹ̀kọ̀ọ̀kan bẹ̀tí kí ṣe <laughs> ó ti ẹ̀ ti <laughs> tán èyí ó tún fi lọ́fíńdà tó da èyí ó fi sára èyàn ṣe yẹn fásọ abẹ́ẹ̀kọ́ èyí ó dé fìlà tó bá mú èyàn fi yẹn sásọ básọ ṣe wá rí yẹn aṣọ kì í wá sabara mórè jẹ́ bẹ́ẹ̀yàn bá ṣe tún aṣọ ṣe sí ni ó ṣe fi ọ̀hàn lóde bẹ́ẹ̀yàn bá níbò ní ta aṣọ ṣe rí ìwọ́n mọ́rin òkùnbọ̀n fi Emesa má sàá kí gọ́fúnà ní ni ah, ẹ sàá kí gọ́fúnà ní bẹ̀ <laughs> bẹ́ẹ̀ ṣe ń pọ̀ yìí aṣọ lóòótọ́ ni ṣùgbọ́n ní ń bọ̀ ní ọwọ́ kankan yìí wo iyì sọ pẹ̀lú dáadáa tó ṣe aṣọ kì í Sabara mọ́re jẹ yóò mọ̀ ààrẹ náà ní zina tún aṣọ ṣe ó fọ aṣọ ó lọ ó sọ ọ̀nà sí ó tún ṣe dáadáa tó bá wá wọ̀ ó ní ọ̀wá júwe rẹ bó ṣe rí láwùjọ yóò bá nírì ní sí ìṣenilọ́jọ́ aṣọ náà san ní tó ṣe yẹn fún nìsáàkún ẹ̀ ọ̀nà lè bá aṣọ ńlá kún àwọn ìyàwó yíyan ìbò àṣírí lásán jẹ́ bá a ṣe wà yí tàbá bọ́ra lẹ̀ àṣírí ọ̀pọ̀lọpọ̀ wọ́n hàn asọ ló bà sí rí wípé ìyàwó yẹ kó jẹ́ lè bá sún fọ́kọ ìbò àṣírí ni ìyàwó jẹ́ fọ́kọ gẹ́gẹ́ bọ́kọ náà ṣe jẹ́bù bò fún ìyàwó ẹ̀ ọlọ́njọ́kọ àti ìyàwó ọlọ́njọ́ fún alátàrí dáadáa bọ́kọ bá ti kú àṣírí tú ọkọ rẹ̀ nìkan ló mọ̀ yóò hàn sọ́kùnrin mi ó ná asọ̀lẹ̀ jẹ́ ẹjọjọ bu àṣírí ara yín ni àṣírí mi ń pé ah, kódà mọ̀ yìí ah, òbí tó bí wọn rẹ̀ ń òbí tó bọ́kùnrin gan ma ìyàwó rẹ̀ ó ma torí pásọ bu àṣírí wa náà lọ́lọ́wọ́n bá fi fi ìyàwó wé aṣọ fọ́kọ ó fọkọ wé aṣọ fún ìyàwó a jẹ́ pé àṣírí lágbúdọ̀ ìyàwó ń wo wèrè mọ́ ni ọ gbàgbọ́ yáyà ni ọkọ ń wo àwọn olọ́kọ̀ pàbọ ọmọ ni làwọn ni lè bá sùn ọ gbàgbọ́ yẹ torí pé kò sí bá ṣe tún aṣọ ṣe aṣọ náà yóò mú oore bá bá ṣe dáadáa sásọ yóò mú oore ìwọ́bìnrin tọ́kọ́ sí dáadáa sí tó ipá burú ni wọ́n fi ń san padà ó gbàgbọ́ yáyà àti gbogbo àwọn ìtumọ̀ ẹbí abálẹ̀ ìtúdé láyé ẹwú ọ̀rọ̀ ń gbóṣẹ́ra ọmọ tọ́lọ̀n sọ́hun ọlọ́run ló mọ iye ẹgbẹ̀rún ìtumọ̀ tó wà lábẹ́ bọ́lọ́mù bá ti ẹ̀wà lakum wa antum libasun lahun wà lọ jókòó gbogbo bí ọba lè ronú rẹ̀ dé ìtọ́lọ̀n sọ náà kọ́rẹ̀lẹ̀ tá à ń sọ ìgbà mẹ́rin ó wọnú tẹ̀síìrì títí títí títí ní tí mo ń sọ yìí mo ń ṣe àwọn nǹkan kan lérí ẹ̀ mo á òkú ọ̀dà géun má sọ ní tí kọ́mọ̀lọ́ jẹ́ pé tí mo ń sọ ìtafsírì ká ti sọ ọ wà á rí wípé ibi tí tafsírì bá tún sọ lóòtú kò tún sọ eléyìí Ibnu Kasir kò tún sọ eléyìí kíní kan Qurtubi kò tún sọ eléyìí ó tún rí wípé ó tún máa sọ nǹkan míì tó torí pé òfẹ́ rí tẹ̀fsìrì kan ní olè tó hàn sí ọ ìjọba tó sọ lọ́la náà yóò túnmọ̀ sọ lọ́nà ní àwọn ma'ani ìtumọ̀ tó ń bẹ lábẹ́ àwọn amthalul qur'aniya ọlọ́wọ́n bá tún wá sọ wípé nisa'ukum harithun lakum àwọn obìnrin yìí oko ni wọ́n jẹ́ ọgbà oko yìí ni wọ́n jẹ́ ọlọ́run wá jẹ́ kó yé ń bẹ wípé oko èèyàn jẹ̀mọ́ bẹ́yẹn bá fẹ́ dáko àgbẹ̀yọ́ wálẹ̀ ọlọ́ra ni kò ní wá asálẹ̀ ibi tó ti bẹ̀rẹ̀ ọlọ́run níyàwó yí oko ni wọ́n bọ́bá wọ̀ lọ wá sálẹ̀ kò lọ fẹ́ dákú bẹ̀ ọgbàgbẹ́ tó pé lọ́pọlọ ilẹ̀ tó jẹ́lẹ̀ ọlọ́ra ni yóò mọ wá ajẹ́pọ́kùnrin tó pé lọ́pọlọ kò ní lọ wá obìnrin tó ti dídà ń pata tó ti di ajá kò ní lọ gbé sílé gẹ́gẹ́ bí ìyá ọmọ harrison ó pé lóko yẹn kí ló dé tí ò lo kẹ́límọ̀ míì tó jẹ́ pé ló pè é torí àwọn ìtumọ̀ tó pamọ́ sábẹ́ oko tó lè jẹ́ ó tètè yé wakalẹ́wẹ́ ẹ̀hẹ́n ìtọ́lọ́n sọ́rí àgbẹ̀ tó pé lọ́pọlọ yóò wá ilẹ̀ tó dáa kó tó dáko síbẹ̀ tó bá sì fẹ́ dáko ọ̀hún yóò tún gbogbo lẹ́yìn ṣe gbogbo ogi tí ó dá yóò wú kúrò mẹ́ tó ṣe yẹn tán yóò tún wá wá àwọn irúgbìn tó dáa tó yẹ pé tó bá fẹ́ máa so yóò máa so ìdìpele ìdìpele yóò lọ àgíríkì dánwò àgbàdo àgíríkì ètí ò ní fún òní wàhálà tó ń bá ti sọ́lẹ̀ báyìí tẹ́ pé láàrin ibi ọjọ́ mélòó yóò ti yọ wáyùn gẹ́gẹ́ bí àgbẹ̀ tó pé yóò tún wá mọ̀ hánà ẹranko burúkú kọmọba wá mọ̀ bá oko ń jẹ́ yóò ta síbẹ̀ ìgbà mí ń bẹ ẹran mí ń bẹ tàkúté ò lè mú láago mẹ́jọ òru alẹ́ mẹ́sàn lágbé olóko ọ̀yà kan bẹ àmì ìgalà kan bẹ ní máa wá lójú wá lúgọ̀dẹ̀ òun náà máa ń ní bùbá kọjá nitori tó padà nítorí kí ni oko yẹn kí ni didi bi ń dààmú kí n tí ó jáde ń bẹ̀ kó da a jẹ́ pé wàhálà ni ó kọ́kọ́ ká tó rí nǹkan mú jẹ nínú oko ọlọ́run wá pé àwọn obìnrin wa lóko a jẹ́ pé àkọ́kọ́ ṣe wàhálà ká tó lè rí nǹkan mú lára wọn àtọ́jú wọn gbogbo tó lè dọ̀tí wọn á gbé wọn sá fún àníjẹ́ wọ́n bẹ́ ni tí ó kò bá wọn rìn tán bá wá sọ wá lẹ́nu lérí ẹ̀ ká sọ wá lẹ́nu lérí ẹ̀ gẹ́gẹ́ bó ṣe fẹ́ kí ọ̀yà kó wọnú oko rẹ bẹ́ẹ̀ náà ló ní ó ṣe ní fẹ́ kí ọ̀yà nínú obìnrin kó báyàwó rìn wà wá kó egbọn tara rẹ̀ kó mọ́ kó rán bó ṣe fẹ́ níjọ́ tó bá ti wá wá tó jókòó sí ti rúùmù pẹ̀rẹ̀ níwọ́n náà jókòó ẹ̀pẹ̀rẹ̀ rúùmù ẹ̀lẹ́ bóò ní gbogbo lé ẹ máa sọ̀rọ̀ yìí <laughs> ìgbà wo lẹ́fẹ́ máa lọ pé mọ̀kàn ní kí wọ́n á bọ́n ah, <laughs> ṣe rí àwọn ọ̀rá kò sòrò èyàn ah, ọmọ pàbù náà wọ́n lè báyìí wọ́n sì máa ṣe bí ẹ tí ò lè jẹ kọ̀ọ̀kan tán ẹnìkan ní ah, ah, bí i ọ̀sán gbígbà tẹ́lẹ̀ mo lè jẹ kọ́ à mo lè jẹ méjì mo lè jẹ mẹ́ta kọ́lá mo lè jẹ mẹ́rin <laughs> ẹwà ṣe bí ẹ tí ò lè jẹ kọ́kan tán àánú ẹ̀kọ́ kan bó méjì ẹ̀kọ́ là ń tà tó ti yé ọ̀ tí ẹ̀kúrọ̀ pọ̀rú òwe lọ́dọ̀ tiwa <laughs> ọba alẹ́mi ò lè jẹ kọ́ ọmọ ìyálẹ́kùn ò lè jẹ kọ́ alẹ́jẹ̀kọ́ méjì mẹ́ta mẹ́rin látara àdíélé in tí ọba sọ tẹ́lẹ̀ ìgbà ní ó dọ̀rẹ́ bí fìtínà ọba sì sẹlẹ̀ nínú ilé kò ní dẹ́yìn bá a ṣe ń dáàbòbò nǹkan oko wa táà fẹ́ kí ẹranko búburú ó wo bẹ bẹ́ẹ̀ náà lágbúrọ̀ mọ̀ protect ìyàwó wa a protect ẹ nípa tó lè kó bá rò rí ẹ a ẹ nípa tó lè bẹ ẹ̀sìn rẹ̀ jẹ́ tó wọ̀n mà bí sọ̀nù bá ń bẹ̀ẹ́ bẹ̀ ká gbà gẹ́gẹ́ bó ṣe jẹ́ wípé lórí ọ̀rọ̀ oko wa torí pé gbogbo ẹni tó ń sọ wá lẹ́nu lórí ọ̀rọ̀ oko wa nígbà tó gẹ̀dẹ̀ bá yọ nígbà tí àgbàdo yọ tí gbogbo nǹkan ní àà ah, ah, ah. gbogbo yẹn wà máa wọ́n mọ̀ kan sára sí ṣùgbọ́n wọ́n ti sọ lẹ́nu tẹ́lẹ̀ nígbà ewu tí ẹni gbogbo ó tún rágbàdì ó tún sọ̀rọ̀ gbogbo ẹ̀ wa pọ̀ bọ́lọ̀ ń ṣẹlẹ́ra sọ ní sókíhun ẹwòye ìtumọ̀ tí yóò máa gbọ́yé níbẹ̀ so ló fi jẹ́ pé alukur'an béèyàn bá wá ń kéèyàn àmọ́ bá pàdé bẹ́ẹ̀ èyàn mọ̀ bá pàdé bẹ́ẹ̀ pàápàá jùlọ tí ẹ̀ kọ́kọ́ lọ mọ́ ṣiṣẹ́ lórí àwọn òwe àwọn àfiwé tí ń bẹnu alukurani wá mọ̀ ronú pé wáyé tọ́lọ̀ ń fi mú kẹ́límọ̀ tó fi kò ṣe mú nǹkan mí èsìn lásán ọlọ́run lè lò ó fi ṣàkójúwe tata labalábá ọlọ́run fi ṣàkójúwe ọlọ́run fẹ́ kọ́ ọ lọ jókòó kálífọ́rọ́ ṣe lè má bí fọ́ọ̀fù خشعا أبصارهم يخرجون من الأجداث كأنهم جراد منتشر so yóò wá jókòó tí yóò wá ronú ronú ronú ah uh-uh. ó nídìí ọlọ́run fi mú eléyìí tí ó fi mú nǹkan mẹ́ alábìbí sọ pé iná ka omi ìtàkàdó adalọ́kọ̀rọ̀ anamahadúrọ̀ iná ka omi ìtàkàdó adalọ́kọ̀rọ̀ anamahadúrọ̀ abẹ́lọ́ ń kọ́lọ́ mọ́fà wá sínú ẹni tó pa kùránìtì تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز ọlọ́run ọba ọba tí ìmọ̀ ń yínra rẹ̀ ni tó sì máa ń sàfọ̀mọ́ ara rẹ̀ tabaraka alladhi biyadihil tí tó fún ọba ọlọ́run ọba tó ṣe pé gbogbo ohun tí ń jẹ́ ọlá gbogbo ohun tí ń jẹ́ ìkápá ní ọwọ́ rẹ̀ ló wà wa huwa ala kulli shay'in قدير تبارك أي تعاظم ọba tó ga ju gbogbo tí ń ga lọ ọba tó tóbi ju gbogbo tí ń tóbi lọ ọba tó pọ̀ níbùkún tààzọmọ wa tààlá wa tàsáàmọ́ ọba tó tóbi ju gbogbo tí ń tóbi lọ wà kásùrà khairuhu ọba tó ṣe pé oore rẹ̀ pọ̀ wà amma ihsanuhu ọba tó ṣe wípé ìṣe dáadáa rẹ̀ ó jálé jákò ńlọlọ́hún wàkáfòrá ti bàrọ̀ káàtùhù ọba tó ṣe pé ìbùkún rẹ̀ kò láfiwé gbogbo àwọn ìtumọ̀ yìí ni wọ́n fara ṣe sábẹ̀ tabarak ọlọ́wọ́n bá ní tabarak lẹ́dí ibi ilmulk tabarak àwọn bàbá wa làwọn wá ní fẹ́ kí ìtumọ̀ yẹn ó pọ̀ ẹ̀rí pé ìtumọ̀ ń ti pọ̀ tàá sọmọ wá tààlà wàhásùnẹ́tì wàkàtúrátì hasanatuhu wà ámà ìsánuhu gbogbo èyún ó ń túmọ̀ tàbárọ́kà wọ́n wá sọ pé tàbárọ́kà tító fún tabarakalladhi tító fún ọlọ́run ọba náà ọlọ́run ọba sọ pé alimuliku biyadihi kò gbé ó wá gbé múptàdá wá sẹ́yìn ó wá fi khabar síwájú ó sọ wípé alladhi ọba tó sẹ́kẹ́ biyadihi ilmuliku ìyẹn náà taqdim wa ta'khir taqdimu ma haqqu ta'khir

almulku dídarí nǹkan almulku ọlá almulku ownership pé mi ni mo ní gbogbo ẹ̀ pátápátá ọlọ́run ọba nìkan ló ní wa huwa ala kulli shay'in qadir ọlọ́run ọba yìí gbogbo nǹkan pátá gbogbo ẹ̀ ló lè ṣe kò sí nǹkan tí ò ní kápá láti lè ṣe ẹlòmíọ̀ wá sọ pé àfáà mi tẹnu rẹ̀ bá ń yọ̀ bí ilá lóde nígbà míì bóyá tó bá ń jábọ́ tálọ́ mọ́ nǹkan kan tọ́lọ́run ò lè ṣe ẹ̀kọ́ àwọn mímọ̀ sọ bá nǹkan mẹ́ta kan bẹ tọ́lọ́run ó lè bí kò bí ní kò bí ní àìgbàgbọ́ yìí tààrí ní ọ̀rọ̀ sọ fún ẹ̀ gbọ́dọ̀ yóò sì wọlé lọ́dọ̀ àwọn èèyàn kẹ́límà kó o ṣe nísìbà ájísù sọ́dọ̀ ọlọ́run ádámù kúdìrà ọ̀rọ̀ burúkú ni ǹjẹ́ ò lè ṣe kò lè bímọ hmm, kíkà kìí sàtọ̀rọ̀ dìdẹ̀rẹ̀ ní jíǹsọ yẹn ọlọ́run ni ala èèyàn bá ṣe rí tí bá ti ń sọ̀rọ̀ mọ̀ pé èèyàn dárùn gbọ̀n sí ṣòkòtò èèyàn dúró bó ṣe yẹ kó ó lè jẹ́ àkídà àṣáírà ní ń bẹ láwọn afáàmì sọ̀rọ̀ ọmọbìnú o <laughs> torí misiri yìí àwọn ará misira pàápàá jùlọ àkídà àjọba wọn àkídà tó àṣàríyà ni ọlọ́run ti wá la àwọn àfáà ti súnà ti yé kún tó lọ àwọn wà máa yọ àṣàríyà àti ẹmọ̀ mú nǹkan yí ilé ìlọ́bá ti súnà mú ẹlòmí a máa sọ̀rọ̀ pé ọlọ́run ọba wọlé bí la yakhtassu bi makanin wala zaman akíkọ̀ọ́ hmm, ọlọ́run ọba lọba tá a lè sàdáyẹrí ẹ̀ pẹ̀lú ààyè kan pẹ̀lú ìgbà kan ìkan wọlé ìkejì ò wọlé tí a lè sàdáyẹrí ọlọ́run pẹ̀lú ààyè naam allah istawa arrahman istawa ala arsh ọlọ́run ọba ṣe ìtìsọ́ọ̀sọ ara rẹ̀ bí makan pẹ̀lú ààyè ààyè náà ni pé Allahu fawqal arshi bi dhatihi wa fi kulli makan bi ilmi hada akidatu ahli sunna wal jamaa akidatu salafiyya ṣùgbọ́n kẹ́ni kan wá máa sọ Allahu la yakhtassu bi makani la wọ́n pé bọ́ọ̀bá ti ń sọ̀rọ̀ àti màkídẹ̀ bọ́ọ̀bá ti ń sọ̀rọ̀ àti mọ̀bí tó fi sí ọlọ́run ọba kò sí tí ò lè ṣe ọlọ́run ọba ni wà máa kọ́lá kí ní ọsẹ́mọ̀ wá ti wà ládọ́mọ̀ bẹ iná wúmọ́ láàrin bí àwọn ọlọ́run sánmà àti ilẹ̀ kí máa ṣeré láàfídà wà والأرض وما بينهما لاعبين ọlọ́run bá ní sánmà àti ilẹ̀ tẹ́ rí àti gbogbo tí ń bẹ̀bẹ̀ kìí ṣe pé ìgbà táà mọ́ ta fẹ́ ṣe lákàn fọwọ́ ṣeré lásán ó torí pé tán pè léré ní tí ọba ti ní rules and regulation tí ọba ti ní báyìí láti ṣe báyìí láti in tí ò fi jẹ́ ṣeré ni pé ó ti lásìkò tí wọ́n wọlé ó lásìkò tí wọ́n jáde ó lásìkò tí tíjà kan wọlé kìí ṣeré nìyẹn in tí ò fi jẹ́rẹ́ nu ṣùgbọ́n dájú pé ìgbà tó bá wo kálukú ẹ máa wo play group àbúkú náà láfi jọ wípé ọlọ́wọ́n bá fi ní ẹ̀sìn Islam ẹ má dà gẹ́gẹ́ bí àwọn èèyàn kan tí wọ́n sọ ẹ̀sìn wọn déré Christianity eré ni nítorí pé kò sófin bọ́ ọba dé chọ́ọ̀chì tí wọ́n bá ti ọba pẹ́ dé bẹ́yà kò tó dé aago méje náà ní kí wọ́n ti dé wọ́n wá dé láago mẹ́jọ àbọ̀ iye àtẹ́wọ́ tí wọ́n ti pa kò tó dé bóò ló ṣe dáyìn padà iye ejó tó ti wáyé bóò ló ṣe ṣe kọ̀dọ́wù bóò ló ṣe sanjó tó ti wáyé ṣùgbọ́n bí èyàn bá wá kírun àìlà tán bá ti kí méjì kó tó wọ èyàn ọ̀dà méjì tó kù àbí òǹdà padà ó lófin nìyẹn kìí ṣeré ṣùgbọ́n kò sí bóò bá ṣe kò sí bí kiri yóò ṣe ṣe kiri yóò rẹ̀ bá wù òun fẹ́ jó bá wù òun máa fòkè bá wù wọ́n sì bá ṣe wù àwọn làwọn ṣe lè sin ọlọ́run àwọn so lẹ́fìmọ̀ eré ni ọlọ́ọ̀bá wa ni sánmà àti ilẹ̀ tẹ́ rí yẹn wà máa kọlákìnà sánmà àti wà ládùn ọmọ bẹ́ẹ̀ náà mọ́lá ìbí kí ṣe pé kò létò kí ṣe pà ń ṣeré ọlọ́ọ̀bá wa sọ tó bá ṣe pa afẹ́ ṣeré ni ìlú ẹ̀fà ẹ̀rùn pé kò kọ̀ mọ́ òwúrọ̀ ọlọ́wọ́ bá ní tó bá yẹ pàwọ́ náà gbèrú eré ni látàkásínà omi ladùn ẹ̀ bàbá alẹ́nu ẹ̀ ni ọ̀dọ̀ àwọn alákọ̀ọ́kọ́ bẹ̀rẹ̀ rẹ̀ nkùnáfà ìlí tó bá sepa fẹ́ ṣe ìyẹn kò sí pé ọlọ́nà ìtọ́lọ́wọ́ yìí ṣe ìtọ́lọ́wọ́ lè kan wá dìde

بيده الملك وهو على كل شيء قدير tító fún ọlọ́run ọba tó ṣe wípé gbogbo ìkápá ní pátá ọwọ́ ọlọ́run ọba ló wà ọba yìí ọba tó ṣe pé gbogbo nǹkan pátápátá kò séyìí tí ò lè ṣe ala kulli shay'in gbogbo tó ọba rí kó rò pátá ìntọ́ ti sọ lọ́sùtù pé kò sí ṣe mọ́ kí lọ́kọ̀ lọ́n pẹ̀lú yẹn lóbi jẹ́ pé tí dọ́kọ̀ náà bá ti ń sọ̀rọ̀ kọ́ mọ́ fàyàfi tọ́lọ́n kún nínú mọ́ tàwọn o kò sí àmọ́ o kò sí tọ́lọ́n wọlé ṣe kó mọ́ fi kún bá kó mọ́ fi kún ká lè mọ̀ yàtọ̀ láàrin mùsùlùmí tẹ̀sìn yé àtẹnitẹ́sìn òye wọ́n ti gbélé ọmọ ti yọlé ọmọ kúrò mẹ́ kí lọ́kọ́ lọ́n pẹ̀lú ilé ọmọ sóní ìdílé ọmọ kọmọ tó dún mẹ́ ó bá sì wá ní kílé ọmọ mí ọ̀sọ́ mẹ́ sóṣòro fọ́lọ̀ ní ọ̀rẹ́ kan ó bímọ ní last oní Sunday àbí níjẹjọ à ń bẹ̀ ẹni yìí ti ọmọ fún odidi 13 years wọn ọlọ́run sì bó láṣìírí owó wà ọlọ́run tó fẹ́ sìnkẹ́ ìgbà tí wọ́n wá tíyàwó wá lóyún ó wá ó ń wù nínú ẹ̀mí ẹ̀ kó ṣe pọ́ ọmọkùnrin torí pé dúkìá pọ̀ kó jẹ́ ọmọkùnrin lówù ìgbà tí wọ́n wà á ṣe scan tí ẹ̀ ń kúrò àwọn èèyàn obìnrin gan fẹ́ lè sọ pé antinata rẹ̀ bí ò ní London gankan ní tí ń ṣe gbogbo wọ́n ti test ní Nàìjíríà wọ́n lọ́kùnrin lọ́mọ yẹn wọ́n tún lọ London wọ́n ṣe test wọ́n ṣe scan ní London pé ọkùnrin kódà wọ́n fi hàn báyìí ọkùnrin ọkàn ọkàn báyìí pé ah, stars wọn ọkùnrin náà tọ́ ọlọ́run ọba kọ́sá sọlọ́mọ alálùbáríkà <laughs> ẹjá rí náà <laughs> kọ́lọ́n kó ṣe lọ́mọ

ọkọ yẹn ní tó bá yẹ pé ẹlòmíì bímọ lásìkò yẹn tí ẹ mọ̀ pé àwọn olówó wọn ò lè bá wọn pín ibi tíyàwó ẹ̀ fẹ́ kí ibi tíyàwó rẹ̀ wà ẹnìkan kan ò ní wà ń bẹ̀ tó bá yẹ pé bíi wọ́ọ̀dù ni wọn ò bá ní wọ́n change tó bá sì wípé ẹlòmíì náà bí ọkùnrin lẹ́gbẹ̀ẹ́ wọn ò bá ní wọ́n exchange kìí lóun wá dúró pé ah ò gbọ́mọ̀ ìjáde bí ṣe ń bí náà wọ́n ní kó wà ń bẹ́ bọ́ọ̀sì kọ́kọ́ gbé náà jẹ́ ìmọ̀ títí ọkọ̀ lọ ya bí ọmọ gbà tó tún rí ọ̀nà

wallahu a'lamu bima wada'at wa laysa dhakaru kalihun ah, ó ní gbogbo tó ń rò lórí ọmọ àwọn ọkọ̀ ọkùnrin ọlọ́run ṣe fún náà lórí obìnrin kí la wẹ́kọ̀ àbẹ̀ sáàsọ wípé mọ́ṣínì yóò ṣiṣẹ́ ni mo ló ṣe é ṣe kó ṣe pọ́kùnrin

وهو على كل شيء قدير ẹjá mọ́ fi àyà àfitọ́ lọ́n lẹ̀ tàbá ti ń sọ̀rọ̀ ibi tó yàwà mọ́ la sọ́mọ́ ẹ á ní ṣùgbọ́n o kò sí dọ́lọ́wọ̀ lè ṣe ọlọ́wọ̀n bá fi sọ pé wa huwa ala kulli shay'in qadir njẹ́ ọ̀pá irun yìí bẹ́ẹ̀ sí wà ìgà bí a lè lè lóṣù mẹ́fà ah sọ yẹ bó o tún sọ yìí fún sọ́rọ̀ bó o ti pa wà ní tí mọ̀ pa láàrin náà nù wọ́n mọ̀ ní ọkọ̀ tó dáa kan ń bẹ̀ bá rí ọkọ̀ nùwó oṣù mẹ́fà <laughs> gbogbo dáadáa kan ò ní wù ú ṣe ọ mẹ́fà kí nǹkan kan mọ́ ká mọ́ fi àyàfi tọ́lọ́wọ́ bá lẹ̀ kódà kó ní nǹkan kan lára ká mọ́ fúra rẹ̀ mọ́ fàyàfi tọ́lọ́wọ́ bá lẹ̀ kó lè rí ayé rọrùn pé wa huwa ala kulli shay'in qadir torí pọ́lọ́wọ́ bá yìí kò sí tí ó lè ṣe kò sí dágbára rẹ̀ ọ̀ká káwọ̀ الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور ọlọ́run ọba yìí ọlọ́ba tó ṣe wípé alẹ́ni kọlákọ̀ ìmọ̀ta wàlháyà kàlákọ̀ ọlọ́ba tó òun ló sì pè bubu páàmà bẹ láyé òun ló pè bubu ẹ̀ alimout kọ́dára alimout ó pè bubu kẹ́dà ó máa kú ayé kọ́dára lè ìbáàdì yìí òun ló pè bubu pé òun ti ṣe nínú ètò tòun pé ògbẹ́n tí bá ti ń jẹ̀dà yóò máa bẹ yóò sì tún máa kú alladhi khalaqal mauta wal hayat ọlọ́run ọba wá ṣe méjèèjì pé kó máa bẹ bẹ́ẹ̀ lè abúlò wà kún ìdíta fi ṣe bẹ́ẹ̀ láàmù tààlìl ti torí ìdíta fi ní kíkú ó wà kí ìjálàyé ó máa bẹ ló fi jẹ́ wípé ẹni tí ò bá jálàyé rí àìsọpókú ẹni tí ó jálá ìrí àìsàn púpọ̀ tá a bá ní ẹnìkan kú ìtumọ̀ pé ó ti fìgbà kan jálá yìí ní lóbi jẹ́ pé nínú ṣẹ̀ríà wọ́n wá ní ẹ oyún tí ń bẹ nínú tí ò tí ju oṣù méjì sákútù tó bá wá bọ́ tó jábọ́lẹ̀ sáàkìrùn sílá sáàsì kìnnìkan ní kankan sí torí pé kò tí kò í sẹ̀mí kò sẹ̀mí gan lára débi pé àwọn àsọpọ̀ ẹ̀jẹ̀ bọ́ọ̀lẹ̀ ni ṣùgbọ́n ìgbà ìzáàtà àkọ́kọ́ ti hayat ìsẹ̀mí ní ó kọ́kọ́ rinlẹ̀ pé lágbájá sẹ̀mí kódà kó ṣe ìṣẹ́jú àyá tẹ́mi ẹ bá tún wá dúró láàrin ẹ̀ okú ìsẹ̀mí gbúdọ̀ wà ká tó lè sọ pé ẹnìkan kú nínú àyà yìí ọlọ́run wá ṣe tẹ̀kídìmù alimọ́ọ̀tù ṣáájú hayat ṣé ló ṣáájú ààyè ni bìrìtìbárín naam nítorí wípé ikú ń bẹ̀ yẹn àìsí ló sáájú ká tó bẹ àti fìgbà kan wà nípò àìsí ká tó dì pé à ń bẹ àwọn àfúnnimọ̀ tẹ̀fsìrì kan níyẹn lọ́wọ́n bá gbà lérò ń bẹ̀ yẹn a ti fìgbà kan jẹ́ ni tí ò sí wa tó ń gbé wa káàkiri kó tó padà wá wa lára wọ́n ní ìtìbárù yẹn lọ́lọ́wọ́n bá fi ṣe tàkìdímù kú ṣáájú ìjálàyè àwọn míì sọ wípé là ìtìbárù yẹn ni wípé ọ̀rọ̀ kú ó ba ọmọnìyàn lẹ́rù púpọ̀ kẹ́nìkan ní pé ah lágbàdá mọ̀ jáde láyé nísìn kí ló ṣe ibi táyà rẹ̀ ọ̀kọ́ já gbà ní pé ah éjì kan mọ̀ níwà tí ẹ̀ sọ kì lẹ́mìí so akẹ́dàmọ̀ bí ma àwọn àdúgbò hayat ẹ̀rin ní ma bá wá ṣùgbọ́n mọ́t ọ̀rọ̀ tọ́lọ̀ wọn bá ń sọ bọ̀ ọ̀rọ̀ tó fẹ́ ma kọ̀rọ̀ à sọ́dúrù wa ni torí pé makiya ni sura maka tí ó ma sọ ẹ̀mí wa bí ká fi tẹ́tí sọ́rọ̀ ó wá kọ̀ dáma mọ́t الذي خلق الموت والحياة ليبلوكم أيكم ọba yìí náà lọba tó dá ó pé bubu pé gbogbo ẹni tí bá ti ń sẹ̀mí yóò máa kú a sì tún máa jáláàyè ọlọ́run bá sàfitì méjèèjì sọ́wọ́ ara rẹ̀ kò kò sọ́wọ́ ẹ̀dá kankan níta tún mú jáde ń bẹ̀ nìyẹn ọwọ́ ara rẹ̀ ló kó sí ìjáláàyè rẹ bó ṣe wáyé kìí ṣe dókítà kan ló gbé ọ dúró kìí ṣe babaláwo kan kìí ṣe àfáà kan ló gbé ọ dúró rárá bó ti wùlẹ̀ ọmọ kódà kìí ṣe gbogbo ayé

ọlọ́run ọba ní nǹkan méjèèjì tá gbé kalẹ̀ yìí a fi mọ́ yẹ̀yìn wò láti lè mọ̀ líyàbílúwọ́kún ayukún asánù àmàlá afẹ́mẹ́ni tí ó rí ṣeréṣe jùlọ àwọn àfónímọ̀ tafsir wọ́n lọ́wọ́ bọ̀ sọ pé líyàbílúwọ́kún ayukún tó bá yẹ pé afẹ́ mẹni tíṣẹ́ rẹ̀ ó pọ̀ jù ní báyá wọn tí wọ́n pẹ̀mí wọ́n bá gùn jù àwọn náà mọ̀ wà lìjẹ́nà ṣùgbọ́n lọ́wọ́ sọ pé bí sẹ́sẹ̀ pọ̀ sí àwọn àfọ́nímọ̀ tafsir wọ́n ní ayò ahasanu amalambe ni wípé aswabuha nínú àwọn ẹsẹ́ èyí tó bá ṣe wípé wa aswabuhu àwọn ẹsẹ́ tá a bá ṣe ní tìtorí tọ́lọ́hún tààdẹ̀ sí níbàmú síbọ́n sí níkáṣe ayé al-ikhlas wal-mutaba ọlọ́run fẹ́ wẹ ní tí méjèèjì ó wà nínú iṣẹ́ ní tó fẹ́ dáwà wòlé lórí nìyàn ọlọ́run bá fẹ́ wẹ ní tí ó rí dáadáa ṣe níwájú ọlọ́run fẹ́ wẹ ní tí ó lo àwọn ọjọ́ ayé tí ó fi ṣe ránù ọlọ́run fẹ́ wẹ ní tí ó wo àwọn ọjọ́ ayé ẹ̀ tó ń wó fi lékún nínú ètò tọ́lọ́un tí ó fi lékún nínú bẹ̀rọ ọlọ́un tí ó fi rí nǹkan dáadáa ṣe lójú ọ̀nà tọ́lọ́un láyé ló jẹ́ pé jọ́gbé dalẹ̀ kìí àwọn àmàlẹ́kọ̀ ọmọ ẹ̀bí ẹlòmí lè ọgọ́rùn-ún tirẹ́là gan mo lè tán bó ló wá ṣe

ولا تنسى نصيبك من الدنيا وابتغي ń tọ́lọ̀ ọba bá fún kó wá wàbtẹ́gì fi máa lil'umum gbogbo ń tọ́lọ̀ ọba bá fún kó wá ẹ jẹ́ ká fi wá darul akhirah bọ́rùn ó ṣe dá bóṣòwò ni bóṣòwò lọ́lọ́wọ́ ọba fún wa ká fi wá al bó ṣe mọ̀ ní bó ṣe pò ní bó ṣe àlàáfíà bó ṣe mímọ̀yàn ká lò láti lè fi wá dára àkírọ̀ bó ṣe ká wà láàyè kárùn ẹnìkan lọ́wọ́ ká lò láti lè fi wá dára àkírọ̀ ká fi lè wálìkì àmọ̀ ní gbígbé ká fi ṣe gbòdògbòdò láyé láà ká fi wá dára àkírọ̀ wàlátàǹsà wàlátàǹsà ìtumọ̀ tó wá gbajúmọ̀ tá a máa ń tu náà pé wà látánsáná sí ibẹ́ kàmínà dúníyà gbogbo tó lè mówó yọ láyé mọ́jọ bọ́mọ̀wọ̀ náà lọ́wọ́ là ìtumọ̀ èyí tó hàn nìyẹn ṣùgbọ́n ìtumọ̀ ọ̀rọ̀ tí ń bọ̀ yẹn olóyẹ kó tẹ̀lé wà látánsáná sí ibẹ́ kàmínà dúníyà má lọ gbàgbé tó yẹ kó fi ìṣẹ̀mí rẹ̀ ṣe nígbà tó ń bẹ láyé àǹfààní ta ní náà ni pé àmìlò òkè àmìlò ọlẹ̀ báyìí má gbàgbé tó yẹ kó ṣe kí ni tó yẹ ká ṣe ní ká lékúnnú sí olóore ká sì tètè túbá òun náà ni àwọn gbàgbé tẹ́lẹ̀mí bá ti wá fẹ́ máa kojú báyẹ́ tẹ́gbẹ́ ọlọ́run ká sọ pé alátàkà ní ìjọba láyé ohun ìpín tí ẹniyẹn má jọba o torí kò lè máa lọ bẹ́ẹ̀ ó dọ́gba pẹ̀lú waptegi fima atakallahu daral akhirah gbogbo ń ta ṣe fún ọ láyé alkiyama ni kò fi wá alkiyama o ni kò fi wá ilé tó ọkọ́ fi wá alkiyama ẹlòmí ìtorí pọ́ kọ́lé sádùgbò àdánwò ni fáwọn tó múlẹ̀tì afá ni wọ́n lóòtọ́ ṣùgbọ́n ẹni ibi ni wọ́n ládùgbò níṣẹ́ tán dádùgbò yìí wàhálà ti bẹ̀rẹ̀ lílọ jánà gbogbo àwọn èèyàn lẹ̀ torí pé ọkọ̀ tí ẹ̀ ọkọjá ọ̀nà tọ́kọ̀ rẹ̀ ọgbà kọjá ó lè dínà mọ́ gbogbo àwọn èèyàn mi ládùúgbò àti lè wá fi ààyè kan lẹ̀ nínú lẹ́rẹ̀ tó sì rí wípé táwọn èèyàn bá ń lè ríbẹ̀ ń gbà ó yá wọn ju ká lọ lọ́pọ̀ bírí yóò di ilẹ̀ mi ni kí a lè ṣe yóò jẹ ni gbogbo ntọ́lọ́wọ́ bá fún wa káfi wá alìkìyàmọ̀ káfi wá alìkìyàmọ̀ ni bẹ́wà bá jẹ bá bá ẹlòmí ò tí jẹ tóbi àwọn obìnrin ẹlòmí ń bẹ rẹ̀ bá lè dámà fẹ́ níyàwó mi wàhálà dé òun ò tí yíò só lè yíò ni ó lè yíò olólè yíò gbogbo wa náà bá o ò lè yó in tí wọ́n níwò tí ìyó ṣe bó ọ̀sán pọ̀ jẹun olóòyó ni alẹ́ nìkan ò jẹ <laughs> mo rò pé kò yé wa ṣe bí wọ́n olóòyó ni ìtumọ̀ pòòyó yẹ̀stẹ́lísìmù pé jíjẹ ti wáyé ló jẹ́ pọ́mọ tó bá gbọ́ Yorùbá tó bá só ti yó <laughs> mi ti jẹun <laughs> ọmọ ń gbọ́ Yorùbá mi ti jẹun torí pé só yó ìtumọ̀ rẹ̀ ni pé o ti jẹun torí kó súnmọ́ tí nǹkan kan in tó súnmọ́ tó padà jáì ni pé so ti yó mi ti yó ọlọ́run falẹ̀ bàrẹ́kà sí yẹn náà olójọ́ wá mi jẹun ohun ìjẹun o so ti yó kọ́ ni ọmọ ń gbọ́ Yorùbá nù a sì sọ Yorùbá sáwọn ọmọ wa mọ́ àbá ń sọ Yorùbá sí ọmọ yọ́ sọ ìbò ń skù tọba tún délé náà múmù náà sọ Yorùbá mọ́ èbó náà ni ogun wọn sọ sí ọmọ èyí ò ní kéèyàn onímọ̀ ìyàtọ̀ ń bẹ láàrin èdè àti mọ̀ gangan èdè irinṣẹ́ ló jẹ́ láti fi kọ́ ìmọ̀ kìí sóhun gangan ni èyí ò nínú àwọn àtàjẹ́ je tara wá jẹ ọmọ míì alọ́mú kúrò ní muslim school ẹ eh, eh, àárọ̀ mọ́mí tó bá eh, bring your basket kíníkà ẹ where is kíníkà stop that ẹ ah, <laughs> àwọn ọ̀gá àjọ ń dẹ́dì pick your biscuit o ṣé o sí tiwọn <laughs> nígbà bá tún gbèdé ọba tún dé school náà èbó ní láyé ẹjọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n lọ village láti lọ school ṣùgbọ́n lọ gbé máàsì fún wọn tí wọ́n bá ní fọ́dánù fún ọ gbogbo kẹ́mísìrì yìí ń bẹ wọ́n lè má ṣe èbó farafarafara ṣùgbọ́n kí nìyẹn yé wọn ẹni tí ń kọ́ wọn gbogbo àwọn nǹkan oko ní fi explain pé sọ ọmọ ọmọ ẹyẹ ológeṣà ah, ẹyẹ ológeṣà bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni ẹyẹ ológeṣà mọ́ so òtítọ́ wa fẹ́ fò wọ́n fẹ́ kọ́ bí so you you get kinní o ọ̀wọ́n àtọ́gbẹ́ in Texas in US you know so débẹ̀ so débẹ̀ nínú àwọn intellectual enslavery tó wà ń tàn sí nìyẹn ọmọ ń ṣe ìbò pé èèyàn ṣe ìbò kọ́tọ̀ pé èèyàn nímọ̀ ó lè máa ṣe ìbò fátáfátá ìbá pàdé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ international schools international institutions wọ́n èèmọ̀ kankan ṣùgbọ́n ìbò yìí o àhán <laughs> ó ti lọ débi pé ẹ nímọ̀ pọ̀ ọmọ Nàìjíríà gan ní ṣe ìbò ṣùgbọ́n ẹni kọ́ wá kò ní lè ṣe exam báyìí kéwúrú yẹ wá ẹjẹ àti èyí òun ní gbòòrò yẹ ká ti fa aláwùwà èèyàn kàwé nìkan kò ní máa yí gbégbé wúwo. látara àdéhélé ọlọ́wọ́ babalágbájí ọlọ́wọ́ àṣẹ dada dáadáa <laughs> ìtafẹ́ mú jáde ń bẹ̀ akànyà síbẹ̀ yẹn ni níbi pé wọn bi ọmọ léèrè pé só ti yóò ní mi ti jẹun ọgbó èdè nìyẹn bẹ́yìn ọba ti gbódé èèyàn èèyàn dẹrú nìyẹn

mo rò pọ́lọ́ oṣù ni ìyá ò ní lè freeze ọmọ ọmọ rẹ̀ mọ́ kò òun ìgbéde rẹ̀ òun náà gbọ́ àwọn ọmọ látara àdí eléyìí ọmọ tó wá sọ wípé tó ti yó mi tí jẹun ọmọ yẹn gbọ́ èdè òun ọgbọ̀yé nínú ẹ̀kọ́ èdè wa nìyí gbogbo ẹ̀ tí bá tàkásùsù lóga àkọ́kọ́ ni wípé lóga tó lè mother tongue àkọ́kọ́ nìyẹn sẹ́rí mother tongue yẹn lèyàn fi ma ń gbọ́ èdè kejì lógàtò thanawiya lèyàn fi máa gbọ́ yé jù lógàtò lè um súnmọ́ lógàtò thanawiya so ní tó ti wà nú ẹ̀kọ́ èdè gan nìyẹn lẹ́fì rí pé tó bá gbọ́ yóò èdè rẹ̀ dáadáa tó bá lọ wọnú èdè míì yóò gbọ́ yí pọ̀ yóò sọ pé ah, ah. èyí tí wọ́n sọ yẹn nínú Yorùbá ìtumọ̀ ìlélẹ̀ so to get yọ mọ́ ni lójú ẹsẹ̀ ní Yorùbá ò ní n tó túmọ̀ sí nínú Yorùbá yọ wàá gbọ́ kíní yẹn yóò gbọ́ yé pọ̀ fẹ́ẹ̀ ju èbó gan tó lè dín lọ torí pé ó tún lè pa lójú dàfẹ́ èbó gan náà lónìí pé ẹ̀yin lẹ̀ ń sọ bá nínú tí Yorùbá ti wá àwa tún lè gbé báyìí tó sì tún mú túmọ̀ jáde kéèyàn gbédè tèèyàn ó ní làpá púpọ̀ obìnrin tó wá sọ wípé òun ò tí ìyó alẹ́ nìkan èyí jẹun ọlọ́run yóò wọlé ajú tóbi rẹ̀ tọ́fẹ́ bí dẹ́ ń gbé lọ́wọ́n àdìgbà wọn mú ọmọ jáde ẹjẹ́ àtètè padà ń bí tá à ń lọ. náà ọlọ́run ọba ní khalaqal mauta wal hayata liyabluwakum. khalaqal mauta wal hayata liyabluwakum ayyukum ahsanu amala wa huwa al-azizul ghafur. liyabluwakum ibi tá a ti lọ nìyẹn ọlọ́run ọba fẹ́ fi ká bẹ àti ká máa ó fẹ́ jẹ́ ká ti bẹ̀ gbìdánwò wa kọ́níkàlùkù ó ronú ká máa ronú pé bá a ṣe ń lò yìí ọjọ́ ń lọ àná ti lọ ìjẹta ti lọ ẹ̀yà 13 14 36 14 37 ó ti lọ kí la ṣe ká máa ronú ẹ̀ ìdí nìyẹn tọ́lọ̀ fi ní ká máa bẹ àti ká máa sì mọ́ ó fẹ́ dán wa wò lè àbúlówákún ayé okun tá ayé tí ṣùgbọ́n tí kò ń kálukú ṣe yàtọ̀ ẹlòmíì tí a ń bẹ ti ṣe pé ẹjọ́ lọ yéjì kan ó tún tó ọ bí tábà gbéṣẹ́ tọmọ míì sẹ́gbẹ̀ àgbàlagbà míì yọ tẹ̀sùn wọn ju tàgbàlagbà lọ lọ́lọ́wọ́ bá sọ pé a mọ̀ọ́mọ̀ ṣe bẹ́ẹ̀ liyabluwa kun ayukun asanu amala akọ́nukálukú ó lè kíyèsí tí ń ṣe kẹ́ẹ̀bá lè ṣe yí tó dá jùlọ nínú àwọn iṣẹ́ èwo lè yí tó dá jùlọ nínú àwọn iṣẹ́ kìí ṣe bó ṣe pọ̀ tó bó bá ṣe ní ìkìláàsì nínú torí tọ́lọ nínú àti bí èèyàn ṣe ṣe níbàmú bá nàbí ṣe ní àṣẹ wàhúwà aláàzíz ọlọ́wọ́n bá ti ń bá wa sọ̀rọ̀ yìí aláàzíz ọba alágbára lọ́lọ́run alkafó ọba aláforíjì tí ma gba foríjì ẹ̀ṣẹ̀ ní aládé ọba yìí lọ́ba tó dá sánmà nípele méje ọlọ́run ọba ní o lè rí bó ti wulẹ̀ kó gbìyànjú tó ma fi kọlíkì rahmani min tafawut dídá tọ́lọ̀wọ̀n ọba ọba àjọkẹ ayé tó dá sánmà àbí tó dá gbogbo àwọn ẹ̀dá tó dá o lè rí min tafawut annaqsu wal khalal àbùjẹ́kù o lè rí nínú àwọn àbí àdínkù àbí káwà ká ah, ìgbà sì da tọ́lọ̀n bá lè fẹ́lẹ̀ ikú kò sí nínú sí ọlọ́run o lè rí ń bẹ̀ ah, bí sánmọ́dẹ̀ ṣe rí bá dáa tán bá kàn yọkì ní kọ̀dọ̀rọ̀ báyìí hmm, kò sí kò sí ń bẹ̀ ọlọ́run ọba ní ẹ ọlọ́run ọba ní ẹ̀ lè rí ní sánmà nínú ẹ̀dá ọlọ́run ọba ọba àjọkẹ́ ayé mi ń ta fáàwù ẹ̀ lè ìjẹkù kankan nínú iṣẹ́ ọlọ́run fọ́ríjì ìbásọ́rọ̀ ọlọ́run àníkó tún síjú wòkè tún sí ojú rẹ̀ padà kó tún wò sọ́mọ̀ dáadáa alitara omi ń tó ṣe rí nǹkan kan tó lù ń bẹ́ẹ̀ ni hal tara min futur àbẹ̀rí nǹkan kan tó lù tó wá jẹ́ pé ẹ̀wà ń wo nǹkan lọ́ọ̀kan bó se lọ tó yẹ kí nǹkan kan má ṣe lù ẹ ma wo nǹkan ẹjá àti ìbìkà kéèsì ọ̀rọ̀ yìí alìmọ́fẹ́ gbọ́ yé dáadáa bó ti wù kí nǹkan wà elastic tó bóyá nǹkan yóò wà elastic àwa ń fà lọ à ń fà lọ tó bá yá holes ìwọ̀ ọmọ wà bí yóò dópin

tí sáàmù ọba lọ lọ́pọ̀ ní jẹ̀mọ́ à nílé sojú ọ̀nà kò síbi dáàlẹ̀ kọ́lé sí mà torí pé òpó ibi tí òpó òpó ti gba gbogbo ilẹ̀ tán à níbi dáko àìmọ́ lóko yẹn gan àsófìsà ánú wá ní jẹ̀mọ́ bíbí ìṣerí nísìn olójú ń dáa lè ṣe òpó yóò ju alọ́wọ́ rí ní

ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير ọlọ́run ọba ní tó ọba wò lákọ̀ọ́kọ́ lẹ́ẹ̀kejì tútúrò ṣùgbọ́njí ìlúbá sọ́rà ọlọ́run ọba tún ní sẹ́jú ojú rẹ padà sísan karratẹ́yìn marratẹ́yìn ìtumọ̀ alkarọ̀ ní èdè lárúbáwá ó náà ní àrùjúrù máa ìsìndádì al-iqdam oní alkarra àwọn lọ́rọ̀bá wọn ń pòwe wípé nafsu isom sawwadati isoma alamati ulikarra sawwadati isoma alamati alikarra wal-iqdam ẹnìkan bẹ wọ́n pè ní isom ẹrú ni ní ma gbìyànjú gbìyànjú ọpàdà wá dèèyàn ńlá àwọn lábá ma bí kò gbà nafsu isom ìgbìyànjú ìsọ́mù tẹ́rí ẹ̀mí rẹ̀ ẹ̀mí ìgbìyànjú tó níyẹn sáwàdá tí ìsọ́mà òun ló sọ ìsọ́mù nílá alamati olùkarọ̀ ó kọ́ ní bí èèyàn ṣe ibi tó ti yẹ kéèyàn ó sún sẹ́yìn láti múra fún àti tún tẹ̀síwájú òun náà pè ní alkarọ̀ wal iqdam kéèyàn ó sún síwájú ibi tó ti nígbàtí Khalid bin Walid tó kó àwọn èèyàn padà láti bí ogun níbi ogun tí Ja'far bin Abi Talib tó ti kú àti Yazid bin ah, Zaid bin Arifa Khalid bin Walid ló kó wọn padà nígbàtí wá dé lùmọ̀dínà báwọn kèfèrè àwọn mùnáfikì bí ah, Khalidun farrar Khalid ó sálógún ọkà sùsẹ́yìn àgbò tó fẹ̀yìn rìn àgbòtọ́ fẹ̀yìn rìn fífẹ̀yìn rìn àgbò àlìkárọ̀ torí pé fífẹ̀yìn rìn yẹn ó tún fẹ́ advance ni so fáríjì ìlbásọ́ra kárọ̀tẹ́yìn tí gbé ojú yẹn padà kárọ̀tẹ́yìn gbé padà tuntun wò ìtumọ̀ kárọ̀tẹ́yìn ìyẹn kún ní ìtumọ̀ ju mọ̀rọ̀tẹ́yìn lọ básọ́ra kárọ̀tẹ́yìn wojú yẹn tó gbé tọ́bá wò tọ́bá fẹ́ ní ọ́la tún gbé kọgbà tí ó bá ẹgbó mú mi lójú ní òjò ríwò dáadáa ǹkan tọ́bá ti mọ̀ lójú gbé padà tuntun wò kọmọ̀ àdàbẹ́ ń pè mí ríwò dáadáa ẹ̀hẹ́n kí lọ́lọ́ ní yọ padà ṣẹlẹ̀ sójú ẹ ya kọ́lùkù ilẹ̀ kalibasọ́rọ̀ kọ́ọ̀sẹ̀ àwọn wọ́n wọ́n àhàṣẹ́ ọlọ́ni ọ padà ojú rẹ̀ wọ́n tọ́ bá jáwọ́ ń bẹ̀ pẹ́ wúsánmà wúsánmà sí orúkọ ò ní gbádùn ojú ma ya ń kọ́líwú ilé ìkàlìbàsọ ojú rẹ̀ yóò padà wá di kọ́sí àrùn nǹkan tí ó kú rẹ̀ tẹ̀ wọ́wọ́ ha sí lẹ́ni tó padà ọlọ́run bá láwọn ọlọ́run àwọlá sọ̀sọ́ sísánmà tayé wàlàkọ́dísẹ́ yẹ́ nẹ́sàmà àdúníyà bí ma sọ bí ha ọlọ́ni àwọlá sọ̀sọ́ sísánmà ti ilé ayé pẹ̀lú àwọn ìràwọ̀ oníranran ìwọ̀lòrùn ni ìwọ̀lòṣùpá ni bọ́n ṣe jìnà tó yẹn wọn ò tí kò nù sánmà tayé ká mọ́ mọ́ rò pé ẹ eh, sánmà kìíní kejì irú òun yẹn ní ìsìn tàbá fẹ́ sọ sánmà tí ọ̀hún ó ti fẹ́ wà ní sánmà kẹfà irọ́ níjẹ́ bẹ́ẹ̀ gbogbo ẹ̀ sì wà ní sánmà ayé láàfin nípa àwọn geographer tí wọ́n ń gbẹ́nu gbẹkúgbẹ pé ẹni eh, tí kúránì sọ pé méje ní sánmà àwọn ò rí púrúfù pò lẹ́ti fẹ́ rí púrúfù ebi planet lẹ́yìn mọ́ gbogbo èyí tẹ́yìn sì ń ṣeun náà sánmà ayé sì ni gbogbo èyí tí wọ́n sì ń ṣe yẹn sánmà ayé sì wàlàkọ́dí zayyana sama adúníyá bí ma sọ bẹ́ẹ̀ ọlọ́wọ́n bá láwọn aláṣọ̀ṣọ́ sísánmọ̀ ilẹ̀ ayé pẹ̀lú gbogbo àwọn ìràwọ̀ tẹ́ rí yẹn mọ̀sán bí àwọn àtùpà ọlọ́pẹ́ àwọn ìràwọ̀ yẹn látùpà tó gbé wọ́n ń ṣe mọ́lẹ̀ ìgbà mi ń bẹ èyí tá ń wò yí gan lókè ìjàmọ́ tí ọba yẹn sánmọ̀ ilé ayé láwọn yìí rọ cloud láwọn yìí kúrúkúrú ní o bẹ́yàn bá ń bẹnu plane ọkọjá èyí tẹ́ ń wò yìí àwọn àmà wò nísàlẹ̀ ẹ̀ta ma ń wò ní ọkàjàpójú èyí èlé tókè níbẹ̀ ẹ máa wo cloud èyí tá ń wò lókè nísìn torí bí funfun tá ń wò tẹ́lẹ̀ mi rò pé sánmọ̀ ayé nìyẹn ò sí sánmọ̀ kúrúkúrú ní plane èdú ń bẹ̀ yóò kọjẹ́ yóò kọjẹ́ tó bá wá dókè tó balance tán ni ó tó máa lọ ń bẹ̀ tí bá ń lọ ọwà máa wo tó ń pè ní sọ́mà ọwà máa wo sáré ah, láàrínlá ẹsẹ́ kúrúkúrú ó ẹ̀rọ ọlọ́run wà bọ̀ sọ yí miles tẹ́ fi jìnà sílẹ̀ <laughs> <laughs>

plane ti lose control president ó bu ẹkún gbogbo bí ṣe ń fọwọ́ gbáyà pé at least mo ní kápá immunity ọ̀lẹ́ni wà nígbàgbọ́ ọlọ́run o ọlọ́run láìláìláà <laughs> àwọn àmọ́ pọ̀lọ́ nìkan ọ̀lẹ́ òníwá ọlọ́wọ́ bá ní wọ́n rákọ́dí sẹ́yẹ̀ ẹ̀nà sàmá àdúníyà bí mọ́sọ̀ bí ọ̀kan náà àwọn àfọ́ àwọn wọ́n ń bọ̀ wálé wọ́n parí gbogbo ẹ̀kọ́ wọn pátá first degree second degree phd wọ́n ń bọ̀ wá padà sí Nàìjíríà wọ́n ti kọ́ káwọn ọmọ wa òun nìkan lọ́wọ́ kù bí kókọ́ ọmọ wa níbi four semester sẹ́kọ̀ọ́kùn bá dápàá everything tàbí òun dìbẹ̀ òun náà ń bọ̀ wá kù nìkan gbàjí plane wá fẹ́ bà lẹ́kọ̀ọ́ wọ́n bá ní tọ̀ wàhálà ṣẹlẹ̀ pé táyà kò jáde pèsò àti lébà kò lè rọrùn o ọba tún lọ rí ó tún lọ ọlọ́run ah, ah wọ́n ti táìmù yìí ló yẹ káwọn dìkọ̀ àwọn sáà ń sọ fún akóyin tó ń ṣẹlẹ̀ rí olóòrùn ah ọlọ́run tó sì wípé <laughs> òun bọ̀ wálé pátápátá tó ń ti parí ọlọ́run <laughs> ọlọ́tún lọ fáá ọtún ní kánò ni wọ́n lọ bà sí ọtún dé kánò tó ní òtún wọ́n wá sọ fún wọn pé ó ní iye táwọn lè lò báyìí o iye hours tó yẹ kó lò ó ti fẹ́ kọjá o tún gbọdọ̀ máa lọ kiri mọ́ ó ti yẹ land ah, <laughs> ni nínú ètò ọlọ́run wọ́n wá padà land sí Kano ó padà jáde ó ní bóun ti sọ̀kalẹ̀ tó ń sọ àwọn ìpínlẹ̀ báyìí òun ṣubú lulẹ̀ ni ṣé òkú òun náà gbé ni tó ń dákú ni àwọn èèyàn sáà ń fọn òun ti olóòun ti dùn ti sinú ọ̀lọ́ pòun ní tán àti wá wọkọ̀ láti Kánò wálé gan ó tún wá dìbò láàgbé òun ti dé o ẹ máa bọ̀ nílé ọmọ ọ̀lẹ́ ni gbogbo wa nítorí ọba ní tí ń jọ lójú tó ń lágbára ní irọ́ ni oṣù alágbára bóyá fi ọjọba ẹlòmíì ọjọba yóò máa gbẹnúgbèkúgbè òun lọ òun bá lórí ìgbà níbo

wàlàkọ́dí sayá ní sàmà dúnìyà bí mọ́ sọ bí hà ọlọ́ni àwọn alá àwọn ọlọ́wọ́ ọba ni a ṣe ọ̀ṣọ́ sí gbogbo sánmà tayé a ṣe àwọn ìmọ́lẹ̀ àtùpà àwọn ìràwọ̀ a kó gbogbo wọn sí sánmà tayé a sì ṣe àwọn ìràwọ̀ yìí ní ìsọ̀kò mọ́ fáwọn ṣàyàtíni ṣé ìràwọ̀ yìí ti ń bẹ̀yẹn ní rujum òǹkọ́ shihab níbi àwọn ìràwọ̀ yẹn ọlọ́run máa yọ iná látara àwọn ìràwọ̀ yẹn ó ń yọ iná òun ló fi ṣe rujum fáwọn àlìjànú tán bá fẹ́ lọ yọ́rọ̀ gbọ́ ní sánmà kìí ṣe pé ràwọ̀ gangan ló ń já tí ràwọ̀ bá já ayé ò bá èyí tó kéré tá ń wò yẹn ìmí ń bẹ náà àwọn ràwọ̀ tá ń rí yẹn ìmọ́lẹ̀ tá à ń rí yẹn ìmọ́lẹ̀ àti oṣù kan ni là ń rí àlàyé yóò yé bó ṣe jìnà tó ṣe mọ̀ pé bẹ́ẹ̀ bá mú torchlight bó ṣe wà ń sìn bẹ́ẹ̀ bá tẹ̀ pa tíbi bá sókù ṣàáwù rẹ̀ ọ̀hàn níbi ẹ̀gbẹ́ ẹ̀gànnà tí yàn tàn báyìí yóò tàn síbẹ̀ àbí kéèyàn tún sún sẹ́yìn díẹ̀ kéèyàn tún tàn yóò ṣe kí ni yóò tàn bẹ́ẹ̀ kéèyàn tún sún sẹ́yìn kéèyàn tún tàn tó bá tó stage kan ìhàn rẹ̀ yóò mọ faith abẹ́ẹ̀kọ́ àwọn òsì sáyẹ́ǹsì o <laughs> ṣùgbọ́n ẹ̀yìn òjáde nù kí yóò tàn yóò mọ faith tó bá wá ń sún sẹ́yìn tó bá ń sún sẹ́yìn tó bá yá kò ní rí só ti wá kú ní kò kú tó bá kí wọ́n ní nǹkan kan tí wọ́n tún lè fi gẹ́ẹ̀tì ẹ̀ yóò sì tó sì tún lọ ṣùgbọ́n ṣe áwù rẹ̀ yan kò lágbára mọ́ láti lè jẹ́ kó reflect ṣùgbọ́n tó bá lè rí nǹkan kan tí wọ́n fi lè trace ẹ̀ yóò ju bẹ̀yẹn lọ ìmọ́lẹ̀ àwọn àràwọ̀ yẹn bó ṣe wá jìnnà yẹn tó bá ti wá dóò traveling ìrìn àjò tó rìn yẹn ti jẹ́ ta là ń rí tèmi gangan ó àárí títí jẹta yẹn bá ti ń kúrò ní tọ̀lànà náà ṣẹ̀ṣẹ̀ tún hàn níbi jíjìnà bó ṣe jìnnà tó kù ọlọ́run bá ní àwọn àmà yọ ṣeháàbù gangan ni kìí ṣe nájímù ṣeháàbù ọlọ́run bá fi sọ ẹnu sátù sọ fat ṣeháàbù lọ́lọ́run bá gbà yóò wà àmà yọ yẹn pẹ̀lú iná láti lè máa fi dá àwọn àlìjànú tán bá fẹ́ lọ máa jí ọ̀rọ̀ gbọ́ ní sánmà lọ́lọ́run tó kí alínà àrùjò máa lè ṣàyàtí wàjá alínà àrùjò lọ́lọ́wọ́ bá fi pè ní mọ̀sán bí ó pè látùpà torí pé àtùpà iná bátùpà ṣe ń ṣiṣẹ́ ìmọ́lẹ̀ ní ṣiṣẹ́ kó jó nǹkan òun ṣiṣẹ́ kó jó nǹkan làwa ṣe ní rùjú mọ́ torí yóò máa ṣe mọ́lẹ̀ fáwa yóò sì máa iṣẹ́ gbígbóná rẹ̀ yẹn yóò máa ṣiṣẹ́ lílẹ̀kùn gbígbóná jíjó àwọn ṣayatin àwọn àlìjànú táfẹ́ lọ jí ọ̀rọ̀ gbọ́ ní sánmà àwọn ọlọ́run ọba ti palẹ́sẹ̀ kalẹ̀ wà àtẹ́dínà ẹlẹ́hún fáwọn ṣayatín àtàwọn agbódegba wọn nínú àwọn ènìyàn lérílẹ̀ tí wọ́n rán wọn ń ṣẹ́ tí wọ́n jọjọ́ já alájọṣepọ̀ tí wọ́n bá lè tán lérí ẹ̀ ọlọ́run ọba ní àti palẹ́sẹ̀ ilẹ̀ fún wọn adábàṣà ìyà tí máa jó ni onáà nínú jahannam نعم والذين كفروا بربهم عذاب جهنم ọlọ́run ọba ló ti di tiwọn tiwọn ní í ṣe torí tiwọn la fi gbé kalẹ̀ láàmù yẹn láàmù wípé àwọn torí tiwọn la fi ṣe ní ikhtisas láàmù ikhtisasiya kìí ṣe láàmù milk kìí ṣe kọ́ ọ sọ pé àdìsẹ̀ yára tù Lilimudiri, láàmù ti yẹn mílkì ni olóní ṣùgbọ́n lọ́wọ́ bá ní ẹ̀ẹ́ wàlílẹ́dì iná kàfàró sáwọn ni wọ́n dáná ni tàbí wá túnmọ̀ láàmù yẹ pé mílkì láàmù ownership là ìsìsọ̀síyá ni torí tí wọ́n nìkan àsàdáyẹrí ẹ̀ fún wọn ni wàlílẹ́dì iná kàfàró torí tí wọ́n lá fi gbé kalẹ̀ àwọn wo àwọn tí wọ́n ṣẹ̀ ìgbàgbọ́ sọ́lọ́hun ọba wọn kí la gbé kalẹ̀ torí tí wọ́n àtàgùdà iná jahannama àwọn ni wọ́n torí tí wọ́n láfi gbé kalẹ̀ kéèyàn wá lòlẹ̀ ayé kódà kéèyàn lójọ́ méjì láyé kó wá sí pé ibi tọ́rọ rẹ̀ tí wá kángun sí onínà jahannama ọlọ́run ní wá bí ìsàlmásí ọlọ́run ọba ló burú jáì níbùdé sí níbi tọ́rọ èèyàn máa kángun sí kó wá sí pé bó ṣe lo ayé yìí náà ló tún wá wọ̀ abẹ́lẹ́ wọn bá ní tóbi rẹ̀ allahumma ajirna minan nar na'am idha uliku fiha sami'u laha shahiqan wa hiya tafur ọlọ́run ọba ní iná ta pa lẹ́sẹ̀ kalẹ̀ nítorí tí wọ́n yìí idha uliku fiha sami'u laha tí wọ́n bá ti ń sọ wọ́n ilqaw kéèyàn máa ju nǹkan láì fún nǹkan yẹn ní consideration nǹkan yẹn ò ní ní hùríyà kankan kéèyàn ju nǹkan bí ọba bọ́ sí náà ni ibi tó bá fi lu nǹkan náà ni ọlọ́run wá lo ìlkọ́ ìdá olùkú tí wọ́n bá ti bẹ̀rẹ̀ sí ní jù wọ́n tí wọ́n bá ti ń jù wọ́n ìdá olùkú fi ìhà àbí tí wọ́n bá ti bẹ̀rẹ̀ sí ní jù wọ́n sínú náà sẹ́mìhù làhá ṣẹ̀hì kan wáyàtà ọlọ́wọ́n bá ní kí wọ́n tó débi inú náà ni wọ́n ti máa gbọ́ kúnkùn náà ṣẹ̀hìk aṣẹ̀hìk bí náà ó ṣe máa bíbà tí nǹkan mé ìgbọ́lọ́dọ̀ àwọn àfónímọ̀ àsọwátò lọ̀gàwíyà wọ́n gbẹ̀rẹ̀ ní ṣẹ̀hìk mí lókè báyìí kí nǹkan máa mí kọ́ máa mí bí ìgbà tí náà ń mí wọ́n ti máa gbọ́ síbi táwọn fẹ́ wọ̀ náà ni ẹ̀hẹ́n wà ìyàtà fún iná ẹ̀ ó wà á máa ṣe gbùdùgbùdùgbùdù bí ìgbà tó mi gbóná téèyàn bá dé omi gbóná tí wọ́n ń fi fọ́ọ̀sì ti ìdé tó ti hó yóò sì máa iná yóò sì máa ṣe gbùdùgbùdùgbùdù nìyẹn tán bá kì í wá ṣe wípé wọ́n ti ń jù wọ́n sí ká tó máa débẹ̀ wọ́n ti máa gbọ́ bíná yẹ ṣe èyí ní kángan náà ti pa ọmọ náà kó tó kó sínú náà gangan ọlọ́run kó sọ wá ń bẹ̀ takadu tamayyazu minal ghayz ọlọ́run nínú jahannama tẹ́ rí yẹn takadu ó fẹ́ẹ̀ iná jahannama ìbí kò fìgbà kan ìbínú ni ó fẹ́ lè pín sí méjì mínà gẹ́ẹ̀f látara ìbínú iná jahannama yọ́ sàmà bínú ni àwọn dá alimi mazid kò tí tó ọlọ́run ò fi àánú síbẹ̀ rárá ọlọ́mọ sí wa lọ́mọ náà sàálàmù fàtàlàtù ha alàmìyà àti ìkùn nàzírí ọlọ́run ọba ní kullama ulqiya fiha faujun ọlọ́run ọba ní gbogbo àti wọ́n bá ti ń ju àwọn ọ̀wọ́ kọ̀ àwọn bíi set bash by bash faujun jama'atun minan nas afwajan jamu fauju afwajan ọlọ́run ọba ní idha ulqu fiha faujun nígbàtí wọ́n bá ti ń sọ sínú na jahannam idha ulqiya kullama ulqiya fiha faujun gbogbo ìgbà tán bá ti ń ju ọ̀wọ́ àwọn àwọn ọ̀pọ̀tìẹ̀ntìẹ̀ ọ̀wọ́ àwọn èèyàn kọ̀ọ̀kan tí wọ́n bá ti ń sọ wọ́n síbẹ̀ àwọn khazanatu àwọn olùṣọ́ khazanatu àwọn olùṣọ́ ọ̀nà nínú àwọn màláíkà tí wọ́n ń sọ iná wọ́n wà máa bi àwọn wọ̀nyí léèrè wípé tẹ̀kàn nàdé ìtí wọ́n máa béèrè ni wípé istifamu yẹn li tawbih sẹ́ni àwọn olùkìlọ̀ wà bẹ̀yìn ni àwọn ọmọ ó sì á jẹ́ ọ̀rọ̀ yìí ṣe wá já síbi alámíyá ti kùn náà tí iye ẹ̀gbọ́ wà sí nígbà tẹ́ wà láyé ṣé wọn kọ̀rọ̀ ọlọ́wọ́ bá fún yín ni ṣé wọn ṣe wá sí fún yín ni nígbà wà láyé ẹ̀wà bẹ̀bẹ̀ pé kí iná mọ́jọ yín kọlu bàlá àwọn náà ó máa fèsì wọn mọ̀ lòkítà báyà táwọn bá fèsì wọn bá wọn kó mbẹ kọlu bàlá àti ní bàlá bó rí nìyẹn lóòótọ́ ni kọdíjà anẹ́nẹ́dí kìí sẹ́yọ kan mọ̀ àwọn olùkìlọ̀ àwọn oníwàásí àwọn ànábì ọlọ́run ọba wọ́n dé wá bá wa tí wọ́n sọ̀rọ̀ ọlọ́run ọba fún wa àwọn ayírọ́là wá rò pé wọ́n ń pa fakadàbùn náà a pè wọ́n nírọ́ àwọn àsọ fún wọn wípé ma nazzala Allahu ṣe shay'in ọlọ́run sọ nǹkan kan àwáwí àwáwí ọ̀rọ̀ kan jọ ẹ̀wà ń sọ pọ́lọ̀ ọba ló sọ àwọn èèyàn sọ àwọn èèyàn ń sọ lẹ́nu ẹ̀kan máa ẹlòmíì ní pé ṣe mọ̀ tán bá ọ̀rọ̀ pọ́lọ̀ ń wà ó dà bí ẹjá jọ àgírí pọ́lọ̀ ń wọ́n máa sọ pé ma nazzala Allahu min shay'in ọlọ́run ò sọ nǹkan kan bó ti wùlẹ̀ kọ́ mọ́ kalẹ̀. ní táwa ń sọ fáwọn ànábì ọlọ́ni wípé irọ́ ni wọ́n ń pa ojú ọ̀nà àánú tó tóbi ni wọ́n wà. wàkọ́lù lẹ́ọ̀kùn náà nẹ́sìmọ̀ wà kí wọ́n tún wá máa sọ níjọ́ náà tọ́bà lọ jẹ́ wípé alé ti téèyàn fi gbọ́rọ̀ ní aúná akílù kí wá ṣe gbogbo ọ̀rọ̀ téèyàn gbọ́ náà ní ma fi wúlò fún ni àfẹ́ téèyàn bá ṣe làákàyèsí náà fi kó méjèèjì papọ̀ wàkọ́ọ̀lù lọ́kún náà nẹ́sìmáwò ibà lọ jẹ́ pé a àbá ti ṣe wà nínú àwọn èrò onúna sa'ir ọlọ́wọ́n bá níjọ́ ta wí ìfà àtàrọ̀fò bí dàmbì wọ́n bẹ̀rẹ̀ sí ní jẹ́wọ́ ara wọn ah, ọlọ́wọ́n mọ̀ ṣe o fàṣọ́kọ́ wọn tí wọ́n ta ọwọ́ wọn bólẹ̀ lè àṣàhà bẹ̀ẹ́ sàárín fún gbogbo àwọn tọ́rọ wọn bá já sínú náà sàárín ọba ti wá sọrọ yu ọba ma pé ti kókè pẹ̀lú èyí tá gbọ́ ìpé ah lọ́mọ̀ sánú mọ́jọ́rọ̀ mọ̀ sí báyìí àwọn òbí tí wọ́n bí wa mọ́jọ́rọ̀ àwọn òsì sọ àwọn jóná lọ́wọ́ báyìí

الذين يخشون ربهم بالغيب لهم مغفرة وأجر ọlọ́ni bá a ṣe sọ ibi tọ́rọ̀ tàwọn ẹni ẹni tá a kọ́kọ́ sọ wọn yìí ibi tọ́rọ̀ wọn ó já sí ẹ lọ mọ̀ pé dájú àwọn tí wọ́n bá bẹ̀rù Ọlọ́run tábẹ̀rù Ọlọ́run wọn bá wọn bil ghaibi níbi tẹ́nìkan kò ti rí wọn èyí gẹ́gẹ́ lórí ìbẹ̀rù Ọlọ́run kì í ṣe bẹ̀rù Ọlọ́run gbàtà báyìí ẹlòmí ìmáàni rẹ̀ ó máa lékún tó bá ti wà láàrin èèyàn tó bá ti dáwà ìwọ ọwọ́ rẹ̀ burú jù tèṣù lọ kò sí tí ó lè ṣe tó bá ti dáwà lóhun nìkan ọlọ́run nínú lẹ́ni akṣọ́nà rọ̀bà hún bẹ̀lẹ̀gẹ́ ọlọ́run ní gbogbo àwọn tán bá bẹ̀rù ọlọ́run ọba níkọ̀kọ̀ wọn tí wọ́n mọ̀ pọ́lọ́run ń rí wọn níkọ̀kọ̀ níbi ìbẹ̀rù ọlọ́run ọba ó ju èyí tí wọ́n ń ṣe níta lọ àwọn tí wọ́n páyà ọlọ́run ọba nípa gbogbo nǹkan tọ́lọ́run ọba sọ pé ń bẹ tó sì ń bẹ nípa mọ́ tí wọ́n gbàgbọ́ tó sì bẹ̀rù ọlọ́run pẹ̀lú ẹ̀ àlìjánà ó pamọ́ wọn ò rí wọ́n sì gbàgbọ́ wọ́n sì bẹ̀rù ọlọ́run látàrẹ̀ iná ó pamọ́ wọn ò rí wọ́n sì gbàgbọ́ wọ́n bẹ̀rù ọlọ́run látàrẹ̀ àwọn màláíkà wọ́n pamọ́ àárí wọn a sì gbà wọ́n gbọ́ a sì bẹ̀rù ọlọ́run ọba látara rẹ̀ gbogbo àwọn nǹkan wọ̀nyí ọlọ́run bá láwọn tó bá lè ṣe bẹ́ẹ̀ ọlọ́run bá ní gbogbo àwọn kùdẹ̀kùdẹ̀ ibi tí wọ́n bá rí kún òkù sí tí ò bá ti lẹ́bọ̀ nú láwọn mọ̀gẹ̀fẹ́rọ̀ tún àwọn ọlọ́run àforíjì wọn àforíjì ọlọ́run ọba yóò mọ̀ ẹjẹ́ ti wọn wọ́n àjẹ̀rọ̀ kẹbí bákan náà ẹ̀san tó tóbi oná àlàlìjẹ́ náà láàfi san wọn èyí fi wá lọ́kàn balẹ̀ àwa bẹ̀ lọ́n kọ́lọ́n kó wa kúnnú àwọn tí ó bẹ̀rù ọlọ́n níkọ̀ọ̀kọ̀ wa àti ní gbangba wa ọlọ́run tí tóbi ọlọ́run ọba múdánlé máa kọ́dí àmà ní ṣàrọ̀lẹ́ àmà wà wà kọ́ ní wà ń wà ní wà ń káfà wà صلى البديع المنان على النبي الأماني شمس البرايا مليح ونوره غير واني فكم دجى من دعياجي جل به غير واني ومن إليه مهابي ومن عليه توكلاني ودينه حنفي طريقة للجنان ومن حذى بالرسول فقد نجا من نيران له لمدى في المزايا وسط تطعنان ومن عذى بالرسول فقد نجا من نيران وفي لساني مدح لكنني طمطمان بشرى لنا بابن راجي وذاك ابن سكون يا ربي سدد خطاه يا رب عم رزقني يا رب سدد خطاه يا رب عم رزقه وصلى الله على نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه وسلم تسليما سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك